jọ wọkọ̀ ojú omi olúwa ní lẹ́yìn ìgbà tó bá wọkọ̀ tán àti wọ àtàwọn ẹni tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ lẹ́yìn ìgbà tí.